máàkù orí kẹrin. ó sì tún bẹ̀rẹ̀ sí í kọ́ni létí òkun ọ̀pọ̀ ìjọ ènìyàn sì péjọ sọ́dọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ tí ó bọ́ sínú ọkọ̀ kan ó sì jókòó nínú òkun gbogbo àwọn ènìyàn sì wà ní ilẹ̀ létí òkun ó sì fi òwe kọ́ wọn ní ohun pípọ̀ ó sì wí fún wọn nínú ẹ̀kọ́ rẹ̀ pé. ẹ fi etí sílẹ̀ wò afúrúgbìn kan jáde lọ fúrúgbìn ó sì ṣe bí ó ti ń fúrúgbìn bí ẹ̀ bọ́ sí ẹ̀bá ọ̀nà àwọn ẹyẹ sì wá wọ́n sì ṣà á jẹ bí ẹ̀ sì bọ́ sórí ilẹ̀ àpáta níbi tí kò ní erùpẹ̀ púpọ̀ lójú kan náà ó sì ti hù jáde nítorí tí kò ní ìjìnlẹ̀ ṣùgbọ́n nígbà tí oòrùn gòkè ó jóná nítorí tí kò ní gbòǹgbò ó gbẹ díẹ̀ sì bọ́ sáàrin ẹ̀gún nígbà tí ẹ̀gún sì dàgbà sókè ó fún un pa kò sì so èso òmíràn sì bọ́ sí ilẹ̀ rere ó sì so èso tí ó ń dàgbà tí ó sì ń pọ̀ ó sì mú èso jáde wá òmíràn ọgbọọgbọ̀n òmíràn ọgọ́ta ọ̀ta òmíràn ọgọ́rọ̀ ọ̀rún. ó sì wí fún wọn pé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 àti ní gbígbọ́ kí wọn kí ó lè gbọ́ kí ó má sì yé wọn kí wọn kí ó má bàa yí padà kí a má bàa dáríjì wọn. ó sì wí fún wọn pé. ẹ̀yin kò mọ òwe yìí ẹ̀yin ò wá ti ṣe lè mọ òwe gbogbo afúrúgbìn fúrúgbìn ọ̀rọ̀ náà àwọn wọ̀nyí sì ni ti ẹ̀bá ọ̀nà níbi tí afúrúgbìn ọ̀rọ̀ náà nígbà tí wọ́n sì ti gbọ́ lójú kan náà sátánì wá ó sì mú ọ̀rọ̀ náà tí a fọ́n sí àyà wọn kúrò àwọn wọ̀nyí pẹ̀lú sì ni àwọn tí a fọ́n sórí ilẹ̀ àpáta àwọn ẹni tí nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ náà lójú kan náà wọ́n á fi ayọ̀ gbà á wọn kò sì ní gbòǹgbò nínú ara wọn ṣùgbọ́n wọn á wà fún ìgbà díẹ̀ lẹ́yìn náà nígbà tí wàhálà tàbí inúnibíni bá dìde nítorí ọ̀rọ̀ náà lójú kan náà wọn á kọsẹ̀ àwọn wọ̀nyí ni àwọn tí a fún sáàrin ẹ̀gún àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà àníyàn ayé àti ìtànjẹ ọ̀rọ̀ àti ìfẹ́kùfẹ́ ohun mìíràn sì bọ́ sínú wọn wọ́n fún ọ̀rọ̀ náà pa bẹ́ẹ̀ ni ó sì jẹ́ aláìléso. àwọn wọ̀nyí sì ni èyí tí a fún sí ilẹ̀ rere irú àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà wọ́n sì gbà á tí wọ́n sì so èso òmíràn ọgọ́gbọ̀n òmíràn ọgọ́tọ̀ọ̀ta òmíràn ọgọ́rọ̀ ọ̀rún. ó sì wí fún wọn pé. a gbé fìtílà wá láti fi sábẹ́ òṣùwọ̀n tàbí sábẹ́ àkètè kí a má sì ṣe gbé e ka orí ọ̀pá fìtílà nítorí kò sí ohun tí ó lùmọ̀ bí kò ṣe kí a lè fi hàn bẹ́ẹ̀ ni kò sí ohun tí ó wà ní ìkọ̀kọ̀ bí kò ṣe pé kí ó lè yọ sí gbangba bí ẹnikẹ́ni bá ní etí láti fi gbọ́ kí ó gbọ́. ó sì wí fún wọn pé. ẹ máa kíyèsí ohun tí ẹ̀yin ń gbọ́ òṣùwọ̀n tí ẹ̀yin bá fi wọ̀n òun ni a ó fi wọ̀n fún yín a ó sì fi kún fún yín nítorí ẹni tí ó bá ní òun ni a ó fi fún àti ẹni tí kò bá sì ní. lọ́wọ́ rẹ̀ ni a ó sì gba èyí náà tí ó ní. ó sì wí pé. bẹ́ẹ̀ sá ni ìjọba ọlọ́run ó dàbí ẹni pé kí ọkùnrin kan fúrúgbìn sórí ilẹ̀ kí ó sì sùn kí ó sì dìde ní òru àti ní ọ̀sán kí irúgbìn náà kí ó sì sọ jáde kí ó sì dàgbà òun kò sì mọ bí ó ti rí nítorí ilẹ̀ a máa so èso jáde fún ara rẹ̀ èkíní èèrù lẹ́yìn náà ìpẹ́ lẹ́yìn náà ìkún mọ́ ọkà nínú ìpẹ́ ṣùgbọ́n nígbà tí èso bá pọ́n tán lójú kan náà òun á tẹ dòjé bọ inú rẹ̀ nítorí ìgbà ìkórè dé. ó sì wí pé. kí ni a ó fi ìjọba ọlọ́run wé tàbí kí ni àbá fi ṣe àkàwé rẹ̀ ó dàbí wóró irúgbìn mustadi èyí tí nígbà tí a gbìn sí ilẹ̀ bí ó tilẹ̀ ṣe pé ó kéré ju gbogbo irúgbìn tí ó wà ní ilẹ̀ lọ síbẹ̀ nígbà tí a gbìn ín ó dàgbà sókè ó sì di títóbi ju gbogbo ewébẹ̀ lọ ó sì pa ẹ̀ka ńlá tó bẹ́ẹ̀ tí àwọn ẹyẹ ojú ọ̀run lè máa gbé abẹ́ òjìji rẹ̀. irú ọ̀pọ̀ òwe bẹ́ẹ̀ ni ó fi ń bá wọn sọ̀rọ̀ níwọ̀n bí wọ́n ti lè gbà á sí ṣùgbọ́n òun kì í bá wọn sọ̀rọ̀ láìsí òwe. Si nígbà tí ó bá sì kù àwọn nìkan òun a sì sọ ìdí ohun gbogbo fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní ìjọ kan náà nígbà tí alẹ́ lẹ́ tán ó wí fún wọn pé. ẹ jẹ́ kí a ré kọjá lọ sí apá kejì. nígbà tí wọ́n sì ti tú ìjọ wọ́n sì gbà gẹ́gẹ́ bí ó ti wà sínú ọkọ̀ àwọn ọkọ̀ kékeré mìíràn pẹ̀lú sì wà lọ́dọ̀ rẹ̀ ìjì ńlá sì dìde ìgbésí ń bù sínú ọkọ̀ tó bẹ́ẹ̀ tí ọkọ̀ fi bẹ̀rẹ̀ sí í kún òun pàápàá sì wà ní ìdí ọkọ̀ ó ń sùn lórí ìrọ̀rí wọ́n sì jí i wọ́n sì wí fún un pé. olùkọ́ni ìwọ kò bìkítà bí àwa ṣe gbé. ó sì jí ó bá afẹ́fẹ́ náà wí ó sì wí fún òkun pé. dákẹ́jẹ́. afẹ́fẹ́ sì dá ìparọ́rọ́ ńlá sì dé ó sì wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin fi ń sojo bẹ́ẹ̀ ẹ kò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀. ẹ̀rù sì bà wọ́n gidigidi wọ́n sì ń wí fún ara wọn pé. irú ènìyàn kí ni èyí tí afẹ́fẹ́ àti òkun ń gbọ́ tirẹ̀